udan wabusro akíyín kábọ̀ sí orí ètò wa ètò yín èyí tí a pè àkọlé rẹ̀ ní udan wabusro ètò tí ó ń kọ́ni nípa ọlọ́kan ọ̀jọ̀kan àwọn ẹ̀kọ́ òye ìmọ̀ àti òfin ẹ̀sìn àsìnlá alislam láti ẹnu àwọn olùkọ́ wa dr sharafudin gbadebo raji olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ti almadina center tí ó kalẹ̀ sí pápá abẹ́dẹ̀ ògbómọ̀ṣọ́ ẹ máa bá wa ká lọ. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdullah وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته لوني أرسل لفراواني تسواز كل الله يكنس نقا حيض أتي النفاس من قوسه أتي أجابيما يقول ما كن يجابيما من في الشريعة مثلا يكون الدم الخارج من قبل المرأة بسبب الولادة يعني في عند الولادة أو معها أو قبلها ẹ̀jẹ̀ tó máa ń jáde látàrí obìnrin nítorí bíbímọ yálà ó jáde nígbà tí ń bímọ lọ́wọ́ ni àbọ̀ jáde pẹ̀lú pé ó kú dẹ̀dẹ̀ tí ó bímọ àbọ̀ ń jáde lẹ́yìn ìgbà tó bímọ tán yẹn ni pé bákan mẹ́ta ẹ̀jẹ̀ tó ń jáde kó tó bímọ ètí ń jáde ńgbà tí ń bímọ lọ èyí tó tún jáde lẹ́yìn ìgbà tó bímọ ta eléyìí wọ́n ń pè ní anifas àlàyé yìí yanjú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àbẹ́ẹ̀rì táwọn èèyàn máa ń béèrè igbó ẹ̀jẹ̀ tó ń jáde lára ìyàwó àwọn lásìkò ìgbà tí ń rọbí lọ́wọ́ sinifas náà láàkà fún àbí sinifas lópin ìgbà tó bá ti pé lẹ́yìn rẹ̀ ọmọ bíbí lọ́tẹ̀lé nifas náà ni àmọ́ káyipẹ́ ẹ̀jẹ̀ ń jáde nísìn ẹ̀ńjọ́ kejì jọ́ kẹta jọ́ obìnrin tó bímọ àníkà nifas á kà ẹ̀jẹ̀ tí ń jáde nítorí pé ìyàwó ń kérora ni àmọ́ tó bá jẹ́ pé ẹ̀jẹ̀ jáde kọ̀pẹ́ kò jìnnà náà ni ọmọ náà tẹ̀lé ẹ̀jẹ̀ tí ń jáde ká tó di pa bímọ ètò ń jáde nígbà tá à ń bímọ lọ ètò tó ń jáde lẹ́yìn ìbímọ ni wọ́n ń pè ní anifas anifas tí à ń sọ̀rọ̀ rẹ̀ yí báyìí ó máa ń wá fún obìnrin tó bá bímọ ó lè pẹ́ ó sì lè má pẹ́ ọ̀nbẹ nínú àwọn obìnrin tó tó bá bímọ kò ní pẹ́ kò ní jìnnà ìnáà ní ẹ̀jẹ̀ yìí ìyẹn ọ̀dà tẹ́jẹ̀ bá ti dá àjẹpọ̀ àdúpẹ́ fọlọ́ọ̀nù tẹ́jẹ̀ yẹn bá ti dá àjẹpọ̀ àdúpẹ́ fọlọ́ọ̀nù ó ti tánà ó wá dá lẹ́yìn wákàtí kan ó dá lẹ́yìn wákàtí méjì kìí sùn lọ́jà sókè àti dápọ̀ wà mọ́ ní fásitì tánà tẹ́jẹ̀ yìí bá pẹ́pẹ́pẹ́ títí eléyìí tó wọ́pọ̀ jù wọn náà ní pé ẹ̀jẹ̀ yìí a máa di pọ́dà lẹ́yìn ogójì tí ó dá tí sàǹtún tí sàǹtún wá àjẹpọ̀ àwòjú títí di ọgọ́ta ọjọ́ tí ọgọ́ta ọjọ́ bá ti wá pé tẹ́jẹ̀ yóò bá tún dá àjẹpẹ́ lẹ́yìn rẹ̀ á fún ní ìdájọ́ ọ̀dàmú fasáàdì á pè ní ẹ̀jẹ̀ ìdọ̀tí tí ń jáde lára ẹ̀jẹ̀ ìdọ̀tí tó ń jáde lára so àjẹpẹ́ ètò wọ́pọ̀ jù ní pé ẹ̀jẹ̀ a máa wá títí ogójì ọjọ́ tí ọba wa dá rẹ̀ títí di ọgọ́ta ọjọ́ ọgọ́ta ọjọ́ yẹn ìnọ̀rọ̀ tó tọ́ka sí pé ìdọ̀tí nù tó ń jáde lára tẹ́jẹ̀ ìbá ti wá já tó bá ti dá obìnrin yìí yóò lọ wẹ̀ tó bá ti wẹ̀ òun náà máa ti sọ láti tó bá jẹ́ rọmọbọ́nù lọ́ba lóde yóò gbà lẹ́yìn ìgbà tó wẹ̀ tán ọkọ rẹ̀ ńkọ́ ọlẹ́tọ̀ sí pé kọba lò ọlẹ́tọ̀ sí kọba lò lẹ́yìn ìgbà tẹ́jẹ̀ ti dá tẹ́lẹ̀ ìbá yé wa ó yẹ ká mọ̀ wá wípé àwọn obìnrin ti ń sin nǹkan oṣù àti àwọn obìnrin tó ṣe wípé ẹ̀jẹ̀ bí máa ń jáde lára wọn ìwọ lọ́jẹ́ lórí wọn o láti ṣe sọ́láàt ìwọ lọ́jẹ́ lórí wọn láti ṣe sọ́láàt ìwọ lọ́jẹ́ lórí wọn láti ṣe sùyàn wọn ò ní gba Ramadan lásìkò ìgbà tẹ́jẹ̀ bímọ àbẹ́jẹ̀ nǹkan sùn jáde lára ṣùgbọ́n o ọ̀sọ́láàtì yẹn wọn ò ní sá padà lẹ́yìn ìgbà tí nǹkan sùn bá dá lẹ́yìn ìgbà tẹ́jẹ̀ bímọ ọ̀bá wa mọ́ wọn ò ní sá padà ṣùgbọ́n ọ̀sọ́yà wọn sá padà iye ọjọ́ tó o bá tó o bá gbà ní Ramadan wàá san padà látàrí nǹkan oṣù abẹ́jẹ́ ìbímọ wàá san padà gbèsè nínú ọ̀rùn rẹ̀ tó o gbọ́dọ̀ san padà torí rẹ̀ nígbà tí obìnrin kan wá sọ́dọ̀ Aisha radiyallahu anha láti bí léèrè kí ló dé tọ́nà ọba ṣe lófin wípé obìnrin tí bá ń ṣe nǹkan oṣù yóò san Ramadan padà ṣùgbọ́n kò ní san àwọn sọ láti padà táàtì ní í ṣe sọ̀láàtì táàtì ní ìgbà Ramadan wọ́n sì máa kọ́ wá láti ìyá Ànábì sallallahu alaihi wasallam kásán Ramadan padà ṣùgbọ́n kì í pa wá láti kásán sọ̀láàtì padà tó eléyìí túmọ̀ sí pé ẹ̀ ní ṣe sọ̀láàtì lásìkò tí a ṣe nǹkan sùn ẹ̀ sì ní ṣe ṣìyàm lásìkò tí a ṣe nǹkan sùn ṣùgbọ́n ẹ̀ san ṣìyàm padà ẹ̀ ní san sọ̀láàtì padà obìnrin tí ń ṣe nǹkan sùn ní ṣe tọ́wáfù bákan ní ìtẹ́jẹ̀ bí máa ń jáde lára rẹ̀ kò ní ṣe tọ́wáfù torí pé at-tawafu bil bayti sọ́nẹ́ غير أنه أبيح لكم فيه الكلام يركرك لولوة صلاة ما لنا يتسيك وسي أراسي صلاة وفمين نور torí rẹ̀ obìnrin ò ní tètè wá nígbà tí máa ń sin kún sùn ìdí ni gánà bíi sallallahu alaihi wasallam fi sọ fún yàrá wa Aisha radiyallahu anha nígbà tí wọ́n lọ sí hajj hajj ìdágbére ẹyọ kan tánà bíi sẹ́ńdì sí ayé rẹ̀ anabi wọlé tọ̀ Aisha níbi tí Aisha wà anabi wà bá pé Aisha ń sunkún anabi sallallahu alaihi wasallam ní kí ló ṣẹlẹ̀ aisha ní nkan so ti dé ni anabi lọ́lọ́run lọ́kọ̀ àkọọ́lẹ̀ rẹ̀ pé yọ́n máa ṣẹlẹ̀ sáwọn obìnrin nínú àwọn ọmọ anabi adam alayhi salam torí rẹ̀ if'ali kulla shay if'ali ma yaf'al al-hajj ghayra alẹ la tatufi bil-bayt if'ali kulla ma yaf'aluhu al-hajj gbogbo ní ti alálàájì ọ̀sẹ̀ ní kí wọn náà ṣe o ghayra alẹ la tatufi bil-bayt yàtọ̀ sí pé wọ́n ní ṣe tọ́wáfù kàába eléyìí túmọ̀ sí kó obìnrin ti ń ṣe nǹkan sùn kọ́ kò ní ṣe tọ́wáfù kò ní ṣe tọ̀wáàfù kàábà títí tí ó fi mara ẹni tí a ń kí ń gbàdá àbí sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́ náà sọ pé kò ní ṣe tọ̀wá sọ àtúmọ̀ sí kó lè ṣe sọ̀fà àti marwa ní bẹ́ẹ̀ ó lè ṣe as-sa'yu bayna as-safa wal-marwa lópin ìjọba àti bá ti pé obìnrin ti ṣe tọ̀wáàfù ṣáájú ọ parí tọ̀wáàfù tàì parí tọ̀wáàfù ó débi tí ó ti sá sọ̀fà àti marwa lọ́ba ìmára òsín nínú májàmú tí ó jọ lálàáfíà bákan náà alimẹsàá kharij al-masjid wọn níbi tí wọn ti ń sá sọfà àti márùwà yẹn òde mẹsàlásì lọwà kì í ṣe pé inú mẹsàlásì torí rẹ̀ yọ sá sọfà àti márùwà rẹ̀ a sì ti mà pé lábẹ́ òfin ṣàríà kò lè ṣe é ṣe kọ̀tọ́ kéèyàn sá sọfà àti márùwà láì jẹ́ kó ti ṣe tọ̀wáàfù ṣáájú rẹ̀ tọ̀wáàfù kò lè pé màá sá sọ̀fà àti mọ́rùwà alẹ̀ nígbà tí mo bá mọ́ra tán wàá ṣe tọ̀wá rárá o sọ̀fà àti mọ́rùwà gbọ́dọ̀ wà lẹ́yìn tọ̀wá sọ̀fà àti mọ́rùwà gbọ́dọ̀ wà lẹ́yìn tọ̀wá kì í dá wá ń tiẹ̀ lásán ìdí nu tó ti dẹ́kun òní rẹ nìkan ti ń fi àti ń fi ń wa obìnrin fi ń ṣe ọ̀pọ̀ sùn àbí èyí bí jáde lára rẹ̀ ọgbọ́dọ̀ gbé àlùkò àn wọn nínú mọ́sálásí wọn gbọ́dọ̀ jókòó nínú mọ́sálásí gbígbé àkùránì tí obìnrin ti ń ṣe nǹkan oṣù tí ò gbọ́dọ̀ gbé yẹn nítorí wípé ìgbà tí wọ́n lẹ́ni tí ń ṣe jẹ́nọ́bà náà gbọ́dọ̀ gbé obìnrin yìí náà gbọ́dọ̀ gbé torí pé wọ́n nu hadith eléyìí tó fẹsẹ̀ rìn lẹ̀ eléyìí tí àwọn olùmọ̀ tí wọ́n sọ pé fẹsẹ̀ rìn lẹ̀ nínú wọn náà láti rí الشيخ الألباني رحمه الله وني حديث يوا بسند حسن وانا صلى الله عليه وسلم لا يمس القرآن إلا طاهر لا يمس القرآن إلا طاهر ẹnì kan gbọ́dọ̀ fọwọ́ kan alukur'an àyàfẹ́ ntọ́ bá ma ẹnì kan gbọ́dọ̀ fọwọ́ kan alukur'an àyàfẹ́ To bá ma tó eléyìí túmọ̀ sí pé ẹni tí ń ṣe jánúbà kọ̀ má o ẹni tí ń ṣe nǹkan sùn kọ̀ má o ẹni tí ẹ̀jẹ̀ bí máa ti o jẹ́nàbà ń bẹ lára rẹ̀ kò pé kọ́ mọ́jẹ̀ ń tọ́mọ o nínú hadith Abu Hurairah radiyallahu anhu ó ní wọn mọ̀ ń tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam lọ́jọ́ kan nígbà tó yá ni mo bá sákò lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ànábì bá fẹ́ mi kù ìgbà tó yá mo á lọ sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam èyí fi rí ẹ̀kọ́ tó ń tẹ̀lé wa lọ táàsì yọ ọmọ ó ní bẹ́ẹ̀ ni jẹ́nàbà ń bẹ lára ni mo súré lọ wẹ̀ ni èyí sì fẹ́ máa tẹ̀lé ọ̀pẹ̀lú jẹ́nàbà ànábì ní subhanallah innal mu'mina la yanjus mùsùlùmí mọ́mìnì kìí jẹ̀gbìn mọ́mìnì mùsùlùmí kìí jẹ̀gbìn so ṣùgbọ́n tí jánábà máa ń bẹ lára yẹn ìyẹn ti wà nípò kan tí òun fún yàrá àǹfààní àti ìrètí àwọn nǹkan kan ìtumọ̀ àlàyé tá à ń ṣe rẹ̀ bẹ́ẹ̀ náà ní tí nǹkan oṣù bẹ lára bẹ́ẹ̀ náà ní bẹ lára ó tilẹ̀ jẹ́ kọ́kọ́ kan nínú àwọn olùmọ̀ àwọn pé tí ẹni tí ń tó bá àlùkò tó bá gbé àkùránì lọ́wọ́ láì jẹ́ pé ó fi ọwọ́ rẹ̀ awọ ọwọ́ rẹ̀ ó fi ka àkùránì wọ́n ní kò sí tó burú mbẹ̀ bí ọwọ pé ọwọ́ ìbọ̀wọ́ sọ́wọ́ ó fi wá gbé àkùránì ó fi nǹkan wí ọwọ́ ó fi wá gbé àwọn wò kan nínú àwọn olùmọ̀dá ìtọ́kàn tí wàá balẹ̀ sí ni pé ní gbé ní gbé nígbà tí wọ́n ti ó ń ṣe nǹkan oṣù àti sọ pé kò ní ṣe sọ̀láàtì àti sọ pé kò ní ṣe sọ̀láàtì gbẹ́yà nǹkan oṣù rẹ̀ wá lásìkò tí máa wá àbí kò tiẹ̀ wá lásìkò tí máa wá ó tiẹ̀ lé sí ọjọ́ tí máa wá ó dín sọ́jọ́ tí máa wá tó bá sáà tẹ̀lé nǹkan oṣù kò ní ṣe sọ̀láàtì nígbà tó bá ti mára ìgbà náà ni wọ́n ṣe lẹ́yìn ìgbà tó bá wẹ̀ lẹ́yìn ìgbà tó bá wẹ̀. a sọ pé sọ́mù rọmọdán ńlọbìnrin wọn lọ san rọmọbọ́nà padà ọ̀sán adúlù gbèsè ti ń bẹ lórí obìnrin látàrí nǹkan sùn tọdún mẹ́ẹ̀ẹ́dógún gan bẹ san ọjọ́ mà ń lọ ọjọ́ mà ń lọ ikú mà ń bẹ torí pé bá ń ti ṣe ń sùn tá à ń dín yẹn inú wa ń dùn à ń sún lójoojúmọ́ ni. èèyàn máa dùnnú pẹ̀lú àwọn ọjọ́ tó ń ti lò ṣáájú nínú ilé ayé tí wọ́n gbọ́ tó tó bá ti lọ wọ́n ń sun wa mọ́tàrí ni à ń sun mọ́tàrí yẹn lójoojúmọ́ kọ́lọ́run dákun kó ṣàánú wa ẹjẹ́ àsan gbèsè tí ń bẹ lọ́rùn wa ẹjẹ́ àsan gbèsè tí ń bẹ lọ́rùn wa bó kò bó wò bẹ́ẹ̀ là náà lè sọ fẹ́fẹ́ yìí lọ́wọ́ àti àkọ́kọ́ ayé ọ̀bà ẹ̀sán o torí pé gbèsè ọlọ́run gan-an lọ́lẹ́tọ̀ síjú pé kẹsàn gbèsè ọlọ́run lọ́lẹ́tọ̀ síjú pé kẹsàn ẹ̀yin ọkọ náà ìyẹn ọmọ nǹkan kan lọ́dọ̀ àwọn ìyàwó yín ti pé tẹ bá fẹ́ gbọ́ bùkátà lára wọn lọ máa bọ́ọ̀bì bọ́ọ̀bì bọ́ọ̀bì náà ni ìyẹn ìdí wọn léèrè ìjẹ́ gbèsè ọlọ́run à ń bẹ lọ́rùn rẹ àbí ó sì gbèsè ọlọ́run lọ́rùn rẹ bì so o ti san àbí o ti san kí sì ni ètò tó pa ètò tó ń ṣe láti san gbèsè ọlọ́run kí lè ètò tó ń ṣe láti san gbèsè ọlọ́run iye ọmọdé kí wọn máa gba tiẹ̀ náà sílà wọn máa san ọ lọ́rùn yẹn kó fi sẹ́lójú kòkòrò kó fi sátán òfin tó burú tó kò ní jẹ́ pé bá fẹ́ gba ọ̀mọ̀dán tí wọ́n ń bẹ̀rù kó má jẹ́ pé nǹkan oṣù láti gbà sọ̀rọ̀ gbèsè gbèsè ti pọ̀ tẹ́lẹ̀ náà wọ́n ń bẹ̀rù ọtún wọn ọmọ tó burú wọ́n ti fi hàn kó sábúrú kò sábúrú tó lè tẹ̀yìn oògùn yìí jáde aburú kan lè tẹ̀yìn rẹ̀ yọ sókè wọn bí ká pé ń gbọ̀ báyà nǹkan sọ̀rọ̀ á ní wá mọ́ wọ́n bá gbà àbí ká pé à ń gbọ̀ báyà nǹkan sọ̀rọ̀ máa wá ní kò ní dáná o ìwà àtijọ́ káburú ń bẹ ń bẹ má lóògùn kóògùn má lóògùn kóògùn fira rẹ lẹ bọ́lọ̀ ń ṣe dọ̀ iye ọjọ́ tó lọ́ọ̀ máa ní kọ́ pàjẹ́ nu Ramadan ọ́n máa san lẹ́yìn Ramadan ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin ló ń ṣe nǹkan oṣù àmọ́ tó ṣe pé wọn ní mà nípa rẹ̀ àlàyé rẹ̀ lẹ́ ń gbọ́ yìí o báwo ló ṣe mọ̀ pé nǹkan oṣù ti dá báwo ló ṣe mọ̀ pé nǹkan oṣù ti tán báyìí ti ṣe máa mọ̀ pé nǹkan oṣù tán bákan méjì ni bákan méjì ni alákọ̀ọ́kọ́ òun náà ló ní funfun kan wọ́n ń pè ní kọ́tùsọ̀tún bẹ̀yẹ̀bọ̀ omi funfun bí omi ẹfun tí máa jáde nígbà tí nǹkan oṣù bá tán yóò jáde lábẹ́ obìnrin tó bá ti rí omi funfun bí ẹfun tọ́jáde lábẹ́rẹ́ àmì ńlá lélẹ́yìí pé nǹkan oṣù ti tán o kọ́ ọ lọ wẹ̀ ló kú báyìí. èèyàn wá rò nìyí torí kékeré ṣe dandan kó rí obìnrin ní àmọ́ rí ọlọ́mìn lè má rí àmọ́ nǹkan oṣù ọ̀wá náà báwo ló ṣe wá mọ̀ pé nǹkan oṣù ti tán òun náà ni kí òun náà ni àwọn olùmọ̀ọ́kẹ́ ni aljufo kí abẹ́ kọ́ gbẹ fúrúfúrú bóyá ló ṣe mọ̀ pábẹ́ rẹ ti gbẹ òun náà ni kó o náà òwú kìkì funfun lẹ́lẹ́ kó kíbọnú abẹ́ rẹ̀ kó kíbọ bí tí nǹkan sùn gbàjáde tọba wa yọ jáde torí pé bó o ṣe kíbọ abẹ́ rẹ̀ náà lọ jáde ẹ̀jẹ̀ òyí nǹkan kan òyí padà àjẹ́ ike o o ti mara nìyẹn o kọ́ lọ wẹ̀ lóko eléyìí jẹ́ àmì tá a máa fi dá a máa pé nǹkan sùn títà nínú ká lómi funfun àbí kábíyèsí gbẹ kí nǹkan sùn ọmọ jáde lẹ́nu yóò fi mọ̀ pé nǹkan oṣù ti tánu ẹlòmíràn mójútó léyìí ọlọ́run ọmọ yìí gbèsè sọ̀lá wà tètè ń bẹ lórí obìnrin míì pàmbá yìí tọ́yí pé nǹkan oṣù ti dá láti àná òun sì tún sọ pé òun wojú rẹ̀ wojú kíni wojú kíni òun wò kó lójú rẹ̀ rí ṣé rogodo ni àbí àbí àbí fẹ́rẹ̀ǹgẹ̀dẹ̀ kọ̀ wá ní sinọ́ yọ wá jẹ́ pé bọ́yọ́ ti jẹ gbèsè sọ̀lá ti méje bó la ti fẹ́ sírò rẹ̀ pọ̀ ikú iku ń bẹ̀ ikú ikú yìí báyìí ń bẹ̀ èèyàn gbọ́dọ̀ máa bẹ̀rù ó kú òòjọ́ lọ́n gbèsè gan ẹ̀rú ń bọ̀ ká tó kó okú tó ń tẹ́lu gbèsè lọ́rùn. ìgbà míì àwọn nìkan àti máa ń jáde lábẹ́ obìnrin nígbà tí wọ́n bá ń ṣe nǹkan oṣù kọ́ tẹ́tí omi wà tó jẹ́ pé wata omi yìí sì tún máa ń jáde lábẹ́ obìnrin tó jẹ́ pé àwọn olùmọ̀pẹ̀ ní alkodra omi ìdọ̀tí omi tó dọ̀tí tí máa jáde lásìkò tó bìnrin ṣe nǹkan sùn tí omi tó jẹ́ aláwọ̀ yìí yàbọ̀ omi ìdọ̀tí yìí bá jáde kí nǹkan oṣù tó bẹ̀rẹ̀ fóbìnrin ni ló ti rírí omi yìí àbí lẹ́yìn ìgbà tí nǹkan oṣù rẹ ti dá eléyìí ò túmọ̀ sí nǹkan oṣù ní àwọn obìnrin tí máa ń béèrè tí wọ́n máa ní ẹ dákun àwọn tó ń rí omi kan lẹ́yìn ìgbà tí nǹkan oṣù ti ká kò já mọ̀ kankan lẹ́yìn ìgbà tí nǹkan oṣù ti dá adúpẹ́ fọlọ́ kò já kankan. bá a bá sì rí náà tí nǹkan oṣù tó bẹ̀rẹ̀ kò túmọ̀ sí nǹkan kan ẹ tábà kẹ́ máa sin lọ́nlọ́ ni ẹ tábà ẹ tàlù alẹ́ máa sin lọ́nlọ́ tó bá jẹ́ sọ́lá tó bá sì jẹ́ Ramadan ẹ máa gbà lọ ọkọ yín ó sì omi aláwọ̀ yìí yàgbọ́ mi dọ̀tí hàn ìgbà tí òjẹ́ pé nǹkan oṣù ti bẹ̀rẹ̀ àbí nǹkan oṣù ti tán kọ̀dá mà kankan tọ́ eléyìí ìjábọ̀ ti ṣe jẹ́ tó bá jẹ́ pé àsìkò tóbi ní ti nǹkan oṣù ìní eh, bí ẹ̀jẹ̀ bá wá omi aláwọ̀ yìí náà tún jáde eh, bẹ́ẹ̀jẹ̀ bá wá omi ìdọ̀tí náà tún tẹ̀lé gbogbo ẹ̀ àjẹpẹ́ ìtumọ̀ rẹ̀ náà ní pé gbogbo ẹ̀ náà nǹkan oṣù yẹn nígbà yẹn nítorí pé àsìkò nǹkan oṣù ń jáde láàyò fọ́rọ́dọ̀ bí ẹ̀kọ́ ẹ̀ǹtí ń tẹ̀lé nǹkan kan wọn ní fún ìdájọ́ mi ìtọ́yàtọ̀ ìdájọ́ ẹ̀ǹtí ń tẹ̀lé náà ní tiẹ̀ èyí tó tún túmọ̀ sí nígbà míì pé àtàbẹ̀ ọ̀tàbẹ̀ tẹ́lẹ̀ ìbáyé wa eléyìí ni ìdájọ́ àwọn ọmọ yìí. obìnrin kan ṣe nǹkan oṣù nǹkan oṣù dé sí lẹ́yìn ìgbà tákòókò sọ̀láàtù ti wọlé sọ̀láàtù obìnrin yìí wá rí nǹkan oṣù láàbò kan kù sọ́jú mẹ́wàá ta ni ọ̀sà ìmọ̀ pé àkókò sọ̀láàtò bọ́bọ̀ ní nǹkan oṣù dé fóbìnrin yìí. àbí obìnrin nǹkan oṣù rẹ̀ ó dé ṣáájú kákòókò sọ̀láàtì ò tó lọ ṣáájú kákòókò sọ̀láàtì ò tó lọ. obìnrin tó ṣe kó ṣe nǹkan oṣù lẹ́yìn ìgbà kákòókò sọ̀láàtì ti wọlé àbó ṣe nǹkan oṣù ṣáájú kákòókò sọ̀láàtì ò tó lọ. eléyìí tó ṣe nǹkan oṣù lẹ́yìn ìgbà kákòókò sọ̀láàtì ti wọlé nǹkan oṣù rẹ̀ bá sọ̀láàtì àsìkò sọ̀láàtì ló ṣe nǹkan oṣù sí àsìkò sọ̀láàtì ló ṣe nǹkan oṣù sí obìnrin yìí báyìí lẹ́yìn ìgbà tí ọba sì mára yóò san sọ̀láàtì yẹn padà torí káàkókò sọ̀láàtì ti wọlé kó tó rí nǹkan oṣù ìyẹn ni pé ó ti rọ̀ lọ́rùn kó ṣe sọ̀láàtì yẹn kó tó di pé nǹkan oṣù dé mo rò pé n kíyèsí obìnrin tí wọ́n wá jẹ́ pé nǹkan oṣù ṣáájú kákòókò sọ̀láàtì tó jáde òun náà san sọ̀láàtì yẹn padà àsìkò sọ̀láàtì ò tí ì lọ inú nǹkan sùn dá yóò san sọ̀láàtì padà torí ẹ̀ bẹ́ẹ̀ náà lóbìnrin ti ń ṣe ẹ̀jẹ̀ bímọ lásìkò tóbìnrin ṣe nǹkan sùn lọ́wọ́ kò sí ní tó burú o fún ọkọ ọkọ obìnrin ti ń ṣe nǹkan sùn yìí kó dì mọ́yàwó rẹ̀ kò burú kọ́ lọ́mà àmọ́ o nígbà tóbìnrin bá ìdodo rẹ̀ tó ń kun rẹ̀ yọ lọ nǹkan ma bẹ́ẹ̀ lọ́kọ rẹ̀ ó sì dì ma. torí hadith rabi radiyallahu anha ummul mu'minin oníkan rasulillah sallallahu alayhi wa sallam yubashiru nisa'ahu fawqa al-izar wa hunna hiyyaw muttafaqun alayhi. wọn lánàá bí sallallahu alayhi wa sallam ó máa ń dì má àwọn ìyàwó rẹ̀ ní ìgbà tí wọ́n sàn kàmájì o lásìkò wọ́n jẹ́ wọ́n bẹ́ni tí ni ti n sin kun sun alimami Bukhari àti Muslim ló gbà wá eléyìí tó túmọ̀ sí pé àní ti torí pé obìnrin ti nǹkan sùn káwá palẹ̀ ká má wà lè má torí pé ìwà ti ń wò pé tí obìnrin ọba ti wà nípò tó fi lè máa bá lò kò sáǹfà nínú kọ́ máa sùn kí obìnrin ọba ti wà nípò kó lè bá lò kò sáǹfà nínú kọ́ máa bá gbélé nígbà tí ètò ìyàwó dì eléyìí jẹ́ ìpèsè àwọn Yahudi tóbi ni wọ́n bá ti sìn kó sùn wọ́n tako lè fún wọn wọn ò sì ní bá wọn jẹun wọn ò ní bá wọn mu bó ti ní bá fọ kábọ̀ gan lásán wọn rí kó abọ́n ti dọ̀tí àfi káwọn ọ̀fọ̀ nù. torí délé wọn máa bá ìyàwó rẹ gbélé ó sì máa dì mọ́ òun náà máa dì mọ́ tó eléyìí túmọ̀ sí pé obìnrin náà gbàgbà fún ara rẹ̀ yóò jẹ́ni tó mójútó ìmara kò ní máa sọ̀bùn kò ní jẹ́ni tó ṣe pé yóò ti torí pé òun ṣe nǹkan sùn ọkọ eléyìí tí mo kọ́kọ́ kórìíra wọn nígbà tí nǹkan oṣù bá dá nke kenya sí kékeré yẹn kó báyàwó rẹ̀ lóbi lásìkò tí ń ṣe nǹkan oṣù àbí kẹ́tẹ̀ bí mo bá ń jáde lára kọ́tọ́ o haramu ni o haramu ni kẹ́ báyàwó yín lò ní abẹ́ rẹ̀ nígbà tí ń nǹkan lọ́wọ́ nítorí ti kà síwájú yẹn nínú sọ́ọ̀tì bákọ̀rà àyà èkejìlélógún lẹ́yìn ìtọ́gọ́rùn méjì ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين ọlọ́run náà máa bí ọ léèrè nípa àwọn obìnrin tí ń sin nǹkan sùn sọ pé àìdáni o kẹ́ ẹ máa bá àwọn obìnrin lò nígbà tí wọ́n ń sin nǹkan sùn torí náà ẹ jìnnà sáwọn obìnrin ní bíbá lò nígbà tí wọ́n máa ń ṣe nǹkan oṣù wọ́n máa bí ọ léèrè nípa nǹkan oṣù sọ wípé ìnira àìdáníò kọjá kí ẹ máa bá obìnrin lò nígbà tí wọ́n ṣe nǹkan oṣù ẹ jìnnà síbi ẹ jìnnà sáwọn obìnrin ní bíbá lò nígbà tí wọ́n ṣe nǹkan oṣù ẹ ò gbọ́dọ̀ bá wọn lò títí tẹ́jẹ́ nǹkan oṣù ó fi dá ní ìgbà tí àwọn obìnrin tí nǹkan oṣù bá dá fún wọn tí wọ́n sì wẹ̀ fẹ́ẹ̀tò hùn nàmìlẹ́hìn tó amọ̀ràn fún wọn lọ́wọ́ ẹ wá máa bá wọn lò ní ìsìn gbàbí tó náà bá fi pa yín láti pé kẹ́ bá wọn lò. inna Allaha yuhibbu at-tawwabina wa yuhibbu al-mutatahhirin lágbájú ọlọ́run bá nífẹ̀ẹ́ sí àwọn ẹni tí máa túbá ó sì nífẹ̀ẹ́ sáwọn ẹni tí máa sì máa. torí náà kọ̀tọ́kọ títí tí ẹ̀jẹ̀ nǹkan oṣù ó fi dá àti ṣáájú kó tó di pọ́wẹ́ ọ̀gbọ̀dọ̀ bá lò. téèyàn bá wá bá ìyàwó rẹ̀ lò ní abẹ́ rẹ̀ lẹ́yìn ìgbà tí nǹkan oṣù rẹ̀ ti dá ṣáájú kó tó di pọ́wẹ́ ìyẹn sẹ́lọ̀ torí àwọn májẹ̀mú tó lọ́n fi lélẹ̀ òjò pé tó ń fi kọlu ìyàwó rẹ̀ tí ẹ̀ bá wá bá ìyàwó rẹ̀ lò sẹ́ni tó ṣe pé ọmọ àmọ̀ sí bẹ́ẹ̀ ó sì mọ̀ pọ́lọ̀ ń ṣe léwọ̀ pé kéèyàn bá obìnrin lò nígbà tí ń ṣe nǹkan sùn èèyàn sẹ́lọ̀ ọ̀ràn yẹn ló sì dẹ lórí rẹ̀ kó túbà yóò tún wá tàn ìtàn obìnrin náà sẹ́lọ̀ ọ̀ràn yẹn lọ́jọ́ lórí tiẹ̀ náà kó túbà òun náà sì san ìtàn ìtara wo ni ọ̀tàn wọ̀ dínà dínà tó bá jẹ́ pé àsìkò tó bẹ̀rẹ̀ nǹkan sùn lọ́ba lò yóò san dínà rò kan dínà rò kan kì í máa sọ owó tó kéré dínà rò kan ẹ bá mi béèrè lọ́dọ̀ àwọn alágbẹ̀dẹ kìlógíráàmù mẹ́ta àbọ̀ gold iye tó bá jẹ́ omi dínà kan sọ̀rọ̀ kó o ti dáràn pọ̀ abẹ́rẹ́ ọ̀rọ̀ ni bọ́ọ̀ bá gbọ́ iye tó jẹ́ bọ́ọ̀ bá gbọ́ iye tó jẹ́ rírọ̀ lábẹ́rẹ́ ọ̀rọ̀ rírọ̀ lábẹ́rẹ́ ọ̀rọ̀ nítorí pé dinara rẹ̀ yọ̀ kan ní ìsinyìí báyìí dínà rẹ̀ yọ̀ kan náà ni wọ́n sọ re thousand divided by twenty. Seven hundred and thirty thousand naira divided by twenty ìní dinara rẹ̀ kan jẹ́ ní. sọmọ pé wọn náà hehe ọmọ kò dára nǹkan bíi ó súnmọ́ rọ́pì eh, eh, nǹkan bíi thirty thirty lẹ́yìn thirty five thousand lẹ́yìn thirty five thousand naira So sọmọ pé bọ̀. tiẹ̀ bọ̀ láì lé ọ láì lé ọ ọbọ̀ torí ẹ̀ èèyàn tàbí náà kàn ìwọ ìyàwó náà kọ́ ẹ gbà fún yìí ẹgbẹ́ yìí lẹ́ẹ̀ gbà fún tìyín náà bá yín tìyín náà bá yín màtẹ́ bẹ̀rẹ̀ ń kó sùsí lẹ́ẹ̀ gbà ní ń bá yín lò tìyín náà bá yín. tọ́lá jẹ́ pé àsìkò tí nǹkan oṣù dání kó tó di kó ìyàwó yìí wẹ̀ ńlọ́ọ́ bá lò ẹ̀sán ní sùdínà ìdajì dínà ìdajì dìínà sọ̀rọ̀ pé èèyàn náà kéré zero seventeen thousand something tó níta ẹ̀ máa ṣe náà ló kó báyìí o. abdullahi bin abdullahi radiyallahu anhuma ọgbà ìgbà ọ̀rọ̀ alásòdà anábà muhammad sallallahu alayhi wa sallam nípa ẹni tó bá yàwó rẹ̀ lò nígbà tí yàwó ń sìn kó sùn anábì ni ẹ̀tọ́ sọ́dọ̀kù bíi dìínàrin àwọn obìnrin sì dìínàrì yóò fi dìínàrì kan ṣe sàrà àbídàjì dìínàrì àbídàjì dìínàrì yẹn àlàyé rẹ̀ náà ní pé tó bá pé ìbẹ̀rẹ̀ nǹkan sùn ní dìínàrì kan tó bá jẹ́ pé níparí nǹkan oṣù ni ìdajì dìnnà Abu Dawud àti Nasa'i àwọn náà gbé àdìsí jáde àdúgbò fọlọ àdìsí ìfẹsẹ̀ nílẹ̀ àdìsí ìfẹsẹ̀ nílẹ̀ nínú àwọn ẹni tó sọ pé fẹsẹ̀ nílẹ̀ láti rí Sheikh Al-Albani rahimahullahu ta'ala aláàgbọ́dọ̀ bóbìnrin ti ń sin nǹkan sùlù lábẹ́rẹ́ àgbọ́dọ̀ bá lù lábẹ́rẹ́ bákan náà o gbọ́dọ̀ kọ̀yàwó rẹ̀ sílẹ̀ nígbà tí ń sin nǹkan oṣù torí tí o kíkọ obìnrin sílẹ̀ tó tako ìlànà anábì sallallahu alaihi wa sallam àtàṣẹ ọlọ́ obìnrin tí ń sìn kó sọ gbọ́dọ̀ sí sọ́lá obìnrin tí ń sìn kó sọ gbọ́dọ̀ gbà Ramadan obìnrin tí ń sìn kó sọ gbọ́dọ̀ fọ́ gbọ́dọ̀ fọ́ obìnrin tí ń sìn kó sọ gbọ́dọ̀ sí tọ́wá obìnrin tí ń sìn sìn nǹkan sùn ọgbọ́dọ̀ jókòó sínú mọ́ṣáláṣí tọ́wọ́ anídánilẹ́kọ̀ọ́ wọn fẹ́ sí. eléyìí jẹ́ bí ó ti ṣe jẹ́ fún ti òní lórí ètò wúdáhùn àbúṣọ bákan náà à ń fi àlìkò yìí rọ ẹnì kọ̀ọ̀kan wa kí ọlọ́run fún ní àǹfààní láti tẹ́tí gbọ́ ètò yìí wípé èyí tí ó fi lóore jù fún wa náà ni wípé bí a ti ṣe ń gbọ́ àwọn ẹ̀kọ́ lọ́kan ọ̀jọ̀kan wọ̀nyí bẹ́ẹ̀ náà ni kí a máa mú wọn lò nínú ìṣẹ̀lẹ̀ wa kí ọjọ́ tó lọ mọ́ wa lọ́wọ́ ìyókù tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ insha allah wasalaamu alaykum wa rahmatulah wa barakatu.